orúkọ mi ni ìyáàfin ìyàbọ̀ ọ̀kọ́láwọlé ṣọ́ọ̀pù mi nìyí ẹnìkan ló wá fi ló wá gbà mí mọ̀ràn pé kí n ṣe ìfètò sí ọmọ bíbí nígbà tí a dẹ̀ dé ilé ìwòsàn wọ́n wá fi oríṣiríṣi wọ́n fi hàn wá pé eléyìí tí mo bá nífẹ̀ẹ́ sí pé kí n mú níbẹ̀ mo wá mú eléyìí tí wọ́n máa ń fi sí i mo wá ṣe yẹn fún odidi ọdún mẹ́ta nígbà tí mo ṣe fún ọdún mẹ́ta tí mo padà lọ lẹ́yìn oṣù kan tí wọ́n yọ oyún dé so ìmọ̀ràn mi fún gbogbo èèyàn ni wípé gbogbo obìnrin kan lọ ṣe ìfètòsí ọmọ bíbí láti lè jẹ́ kí àwọn ọmọ wọn kí wọ́n rójú ráyè ka ìwé torí yẹn ṣe pàtàkì so ìmọ̀ràn mi fún gbogbo obìnrin nìyẹn. àwọn Abọ́ṣẹ́ tó lọ́yà yà wà níbikíbi tí o bá ti rí àmì ìdánimọ̀ àwọ̀ sánmọ̀ àwọ̀ èsúrú àti olómi ọsàn tí a tò papọ̀ tó gbogbo rẹ̀ papọ̀ kájọ tòó. Ìkéde tó gbogbo rẹ̀ papọ̀ kájọ tòó wá láti iléeṣẹ́ ìlera ti ìpínlẹ̀ Ọ̀yọ́.